students. Today, I'm taking demand and supply. What do we mean by demand and supply? But before we go on, I would like to say a few words. mo ti wo púpọ̀ nínú yín látọjọ́ yìí and uh, I think what you are here to demand for is what this school will supply you òṣìlẹ̀ demand fún yes rubbish yẹn náà láyẹn school máa supply fún yín whatever whatever you like you could say tó bá wù ẹ́ kó o ta dànù but today you have to listen to me ọ̀rọ̀ ń tàka dànù kọ́ lélẹ́yìí àwọn parents yín rán yín wá sí school láti wá kẹ́kọ̀ọ́ bọ́tọ̀tọ̀ ní kọ́tẹ́ ń ṣe look at all of you irun tẹ́lómi ìgbésórí nínú yín owó ẹ̀ tó nǹkan tó fi gbé ìyá mi lọ sílé ọkọ oh you think that's funny right you smiling like it is funny like I'm some comedian right ìwé náà ní kẹwàá kà cortism lẹ́gbọ̀n ojúmọ́ mo mọ mo lè máa point out nínú yín àwọn tó jẹ́ cortist nínú kíláàsì yes I know them oríṣiríṣi oríṣiríṣi ẹgbẹ́ lẹ́ ń ṣe àtọkùnrin àtobìnrin. You've forgotten that whoever that fails to prepare has prepared to fail. Nígbà tó rán yín wá sí school láti wá kẹ́kọ̀ọ́ tẹ̀ ń ṣẹgbẹ́ òkùnkùn despite the noise the government is making despite the noise the school is making that whoever tó bá ṣe cultism ó ti bàgbé sí ayé rẹ̀ jẹ́ because tó bá ti gbá ẹ mú gbùrù báyìí tó bá mú ẹ it's either kí school rusticate ẹ or kó suspend it forever now parent tó náwó lé yín lórí tó ní kẹ́ wá sí school tó mówó ẹ tó súná tó waste owó ẹ kí ló rò pé ó máa ṣẹlẹ̀ do you think your parents will be happy they will be sad and you know one law the law of kama gbogbo ẹyin tẹ wá sí skul yìí tẹ sanwó òbí yín ná tẹ pa òbí yín lẹ́kún tẹ́yìn ọba ti dàgbà tẹ bá ti rán ọmọ wá sí skul ọmọ yín náà máa wá sí skul òun náà ò ní kàwé òun náà máa ṣe cultism wọn á lé òun náà kó skul bó ṣe máa rí nìyẹn èmi kọ́ kò ń ṣèpè existing law ni kò ń ṣèpè bó ṣe rí nìyẹn. 1963 red wine. All right. Oh, that's good. That's a good one. Mola Beshem Fumi replying. I, I really like that. I really like that. <laughs> you surely know that this is a caucus. Ó dẹ̀ tí wọ́n to tó o bá ti pass course o oh ní level tó why? Yeah, You want it like by nínú cultism tó ń ṣe but in this class agbára ò tó ti tèmi. I'm not just uh, Mr. Lecturer iṣẹ́ ni mo ṣe débi báyìí tá a bá kọrúkọ mi ọmọ ṣe máa kọrúkọ mi ẹ mọ̀ Bẹ́wàjí Ajénifújà wọ́n wá bracket PhD síwájú ẹ̀ I'm a doctor I am a doctor wọ́n ń lẹ doctor mọ́yàn wọ́n máa ń kàwé débẹ̀ ni I started my diploma after my diploma I did my BSc After my BSc, I did my master's, then my PhD. That's how I got here. Thank you. Thank you. Thank you. Kò ń fò wá báyọ̀, iṣẹ́ náà máa ń ṣe débẹ̀. And that's what I'm telling you today. Pé kẹ́ gbá ojúmọ́ wèyí. Mo mọ púpọ̀ nínú ibẹ̀ ṣe wáyé, but kò sí nǹkan tí mo fẹ́ fi ń ṣe. And èmi kúrò nínú àwọn stu eh, èmi kúrò nínú àwọn lecturers tó máa ń toast ọmọ tó máa ń fẹ́ student No? Of course, no ọ̀rọ̀ hunhun inú ẹlẹ́dẹ̀ ló máa ń gbé. and I repeat one thing tó bá fún ìpè agídí lẹ máa máa ṣe ẹ̀ ní listen then you will fail. gbogbo òṣì tẹ́lẹ̀ ń ṣe kò sí nǹkan tẹ́ fẹ́ fèmí ṣe o ẹ lọ bèrè lọ́wọ́ àwọn àwọn senior yín tó ti wá tó ti wá tó ti lọ àgbèjù sílẹ̀ lọ́mọdé ń gbégi eléra bẹ́ẹ̀ ni tìbẹ́wà jí ọ̀tọ̀ ni mi ò lè toast any of you mi ò lè fẹ́ for anything I am married I am married and without my minding words none of you gbogbo ẹ̀yin obìnrin tí a ń bí àkọsí ìtọ́ fún àìtọ́yàwó mi nù yín I'm sorry thank you that's the truth that's the truth that's the truth okay so ẹ má lọ ní ọkàn pé ó fẹ́ fẹ́ yín àbó fẹ́ ṣe nǹkan kan ẹ ti understand nǹkan tẹ́mi sọ ni pé kẹ́kọ̀ọ́ jùmọ̀ wẹ̀yìn so that, that is it. Uh, meanwhile, um, I would like to see you and you. You can mix it All right, you. Yes, after this class. Okay? All right, demand and supply. What is demand and supply? hello <gasps> má bínú mo wà ní class lẹ́ẹ̀kan ìgbà tó pè mí ni ẹ nà án mo ti ní kẹ́ bá manager mi sọ̀rọ̀ yeah all right then eh? okay ah. ṣé o mọ̀ ṣe mí. <gasps> kí ni mo ṣe. òun bí ń gbé kí ló ṣe right. yes sir. Hmm? kí ni mo ṣe sir. Oh, kí ni ìwọ ṣe sir o mọ̀ pé mo sọ wíkẹ́yìn mẹ́ta yọjú sí mi hmm? o kàn decide láti máa wà ní unfortunately torí tẹ gangan mo ṣe ní kẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta wá àwọn méjì tó kù àwọn wá àwọn tí mo ní bá fi ṣe nǹkan kan àwọn náà tún yọjú sí mi ìwọ gangan tó jẹ́ pé o jẹ́ main contender tí mo torí ẹ̀ fi àwọn méjèèjì yẹn support ìwọ gangan mi ò wá rí. ẹ má bínú sá. kí má bínú sá just like that. Hmm? no mi ò ní gbà yẹn o ní láti curate um, better venue láti so. ẹ má bínú sá okay in a very pleasant way in a very um, you know you know what i'm saying <sighs> okay anyway uh, mo fẹ́ dé admin tí n bá ti ṣe tán bẹ́ẹ̀ máa padà sí ọ́fíìsì mi so o ní láti yọjú sí mi right. okay sir. Hmm? yes sir. off i go. Um, ṣọmọrin Adékúnlé Gold kan title ẹ̀ ń jẹ́ ire ire ire ire ire ire ayọ̀ ó ń pè ní o o ní láti rí mi all right I expect you. yes sir. all right. bango bango bango. bango bango bango bango yeye bango bango bango bango bango bango bango yeye bango bango bango bango bango bango bango yeye bango bango bango bango bango bango bango yeye bango bango bango bango bango bango bango yeye bango bango ye bango ye bango ye in fact gbogbo yín pátá lè ṣẹ̀mí because àwọn ladies flat yẹn ń dànù school wọ́n mi table wọ́n ń dànù campus ìlú níbi táwa wà ẹ inú yín dẹ̀ dùn ẹ̀ dẹ̀ kó gẹ̀ wèrè jọ ẹ̀ ń ṣe big boy orí burúkú ẹ ah, ọ̀rọ̀ yín ti yé mi ẹ̀yin tá a fi joyè àwòdì tí yẹ lè gbádìyẹ but mo kàn fẹ́ kí gbogbo yín mọ̀lẹ́ ẹ̀ kọ̀ọ̀kan pé ẹ ti ṣẹ̀mí o. bango bango ye bango bango ye bango bango ye. Bango nọmba one gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àṣẹ tẹ́ pa fún wa òun là ń tẹ̀lé ẹ̀yin lè sọ fún wa pé ká tẹ̀ jẹ́jẹ́ hmm. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé sunday ń tèmi abisogun ni ẹ̀rọ ogun obìnrin mi o ẹni tẹ́rù bá ń bà ní kó sọ o nọmba one àwa wà pẹ̀lú ohun tẹ́ bá ní ká ṣe la máa ṣe o. nọmba one ẹ̀yin náà lẹ máa ń sọ wípé ìbẹ̀rẹ̀ ogun la máa ń mọ̀ à ń mọ̀ parí ẹ̀ and you know say as we dey be for here olórí àti run things gan ah full ni là ń tẹ̀lé olórí. ẹ pariwo jọ kí ló ṣe ń gan náà lọ́bọ̀ wọn sọ̀rọ̀ ẹ̀ ń kí lọ́bọ̀ wọn sọ̀rọ̀ ẹ̀ ń pariwo ẹ wá ẹ wọ́n bí mi ìráyè rẹ̀ gbé o tàbá ní eégún ọ̀bẹ ní máa jó tó bá ní wọn ò jó mọ́ olórí pàṣẹ ó ní wọn ò fẹ́ bẹ́ẹ̀ mọ́ ẹ kí ló wá ṣẹlẹ̀ ẹ fẹ́ pa ni ẹ fẹ́ dìímú lọ́rùn ni. Ah. ee o ti tó ọ̀rọ̀ yín ti yé mi ṣé ó ti yé yín onílù ò ní jẹ́ kí ìlú túmọ̀ òun lórí so èmi ti jẹ́ kí patreon mọ̀ pé ọ̀lẹ ni gbogbo yín pátá ṣé ó ti yé yín so mo dẹ̀ ti pè wọ́n ọ́ dẹ̀ ní a máa gbàlejò pàtàkì kan bíbá yìí ní alẹ́ yìí ṣé ń gbọ́ mi so kẹ́ ẹ dúró orin kẹ́ ẹ mọ̀ kọ́ tẹ́ ẹ̀ ṣe. bango bango bango. bango bango bango bango yeye. bango bango bango. bango bango bango bangoye bango ye, bango bango ye. bango bangoye bango bangoye. awo our boys number one ti wọlé. banjo. banjo ye. Um, àti government school authority ló ń pariwo wípé àwọn ò fẹ́ ẹgbẹ́ òkùnkùn àwọn ò fẹ́ ẹgbẹ́ òkùnkùn but This is not an occultic group. Fraternity lele. And ibi ẹgbẹ́ majeya ojemi, májè kó sì ta lele. Naso. Bango. Bangoye. Baba. àwọn yìí ló ń pè ní atamátàsé ẹran tó ká bá fẹnu sọ ẹnu ọ̀ká ló máa ń kú sí. Wọ́n ní ajá kìí jámọ́ lẹ́yìn ẹkùn mi ò fẹ́ kí nǹkan kan ṣe àwọn ọmọ rẹ̀ tíjọba bá dúnkokò mọ́ wọn tó bá pariwo mọ́ wọn bàbá mo fẹ́ kọ́ máa lọ fínní kọ́ máa bọ̀ fínní kí nǹkan kan má ṣe wọn ni mo ṣe gbé wá síbi lálẹ́ ọkùnrin ni wọ́n mo fẹ́ kí ẹ bá mi sọ wọ́n di akọ ọkùnrin when they hit I want them to hit hard hmm. when they punch I want them to punch dead. Why am I short? I want them to kill. Baba. May it be so. Wọlé. Alágàmọ́ àbí kọ́dẹ lórí. Àìmọ́ malágẹmọ́ lábẹ́ ewé. Àkímọ́ máa rọ̀ gbígbà lálẹ́ odò. Tábà ní ká mọ́ malágẹmọ́ lábẹ́ ewé. Àyí bílábílá àdéhùn àgbéwé lọ. Tábà ní ká mọ́ ọmọ ọlọ́rọ̀ láàrin ìlú. Àtàsọ̀bọ̀jú àṣẹ bí egúngún. Ẹ ti dánmọ̀ lọ́rọ̀. Ipa ayé ò ní ká yín o. Àṣẹ. Ojú rẹ̀ ràgúwà tẹ̀lẹ̀kẹ̀ jigbini jigbini la tẹ́lẹ̀ kẹ́ abiyama ká kì í gbẹ́ kọ́ ọmọ rẹ̀ kó má gàdí wèrè ayé ti gbẹ́ kó yé báyìí o wọ́n ti gàdí wèrè ikú kan ò ní pa yín. àṣẹ bágò bágò bágò bágò bágò. má bínú i'm really so sorry. ó kàn ṣe traffic Oh, ó sọ pé mo ti pè ẹ́ immediately tí mo ṣe tán class mo ti pè ẹ́ pé okay mo ń straight away bí Bọ́lárìnwá ṣe pè mí nìyẹn pé ìyàwó òun ó dà pé time ẹ ti due ká ẹ̀ ń kọ́ ó ní kó wà òkè ní láti lọ sílé mu wọn àlọ́ hospital you know. i'm aware of everything because òun náà ti pè mí èṣù ti délé. Oh, láàrin wa ti fẹ́. èmi náà ń ṣe ti délé ìyàwó ẹ̀ ń ṣojo nínú inú rẹ̀ all the same pẹ̀lú mm. màtìrẹ̀ ẹ̀gbọ́n. quite tired i'm so sorry. no mm. oh, that's fine. Mm. dànù ṣó ti jẹun. jẹun ah, ìjọ ò ní ẹ bẹ̀rẹ̀ ó yẹ kó o pé tó bá ti wọlé mi ò ní jẹun náà. but sometimes tó bá ti late tó yìí ó yẹ kó o jẹun náà. baby kókó ní to ten kó bọ́ sí one a.m. i will still have to wait for you. Okay. All right. I appreciate that. Thank you. All right, love. Um, mm. Shumo. Okay, good. Punishment in Pemo Pelale is. Mi ni change I mi ti máa fi jẹ deny. Mm. One, èmi máa tún wá fìdẹ̀, ó ní jẹun fún rẹ̀. Ó mm. ṣe jẹ́ ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ bóyá kúkú jẹ́ olùmọ̀ lọ ṣe kúkì yẹn. Ìyẹn kọ́. <laughs> I don't mind. I'm <laughs> darling, one more thing. So tá a bá ti jẹun tán, okay, wàá mm-hmm. wá bọ́ sí bedroom wọ́n láwọn kan ò wọn rí lù ní wọn ò hmm. yes ṣòrí máa wá fún ẹ tán máa nà ẹ bí Liverpool bó ṣe nà bákà <laughs> no mercy ní lálẹ́ yìí. are you serious? àtẹ̀jẹ́ pé ọgbà ẹ ló máa yàtọ̀ fún ma ló ń bọ̀. irọ́ mo ò ní sọ pé ó ti rà ìbí ọlọ́run <laughs> àwọn ọmọ ò ní ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ ò ní ṣe bẹ́ẹ̀ o <laughs> ó rẹ sálà bọ̀tà àwọn boys sálà wọ́n ṣọṣẹ́ o darling. o ṣe dẹ. mo ní kí wọ́n béèrè pé kílẹ̀ tún lè ti sọ. i'm fine o ṣe àlejò fẹ́ ṣe mí Okay. báwo ni. manager nǹkan. wọ́n wà lọ́fíìsì. ok sọ fún wọn pé mo ní kàn lọ síbi tí mo rán wọn kí wọn náà tẹ̀lé wọn lọ. ok ma. doctor. yeah. tàmà kì í réwú lọ́sàn. <laughs> ó yà lẹ́nu bó ṣe rí mi. you know. ṣé kò anyway nice nice place. Thank you. You know, you. <laughs> lovely, lovely clothes and all that. Mm. Thank you. Well, mo kàn wọ́n pé tí Mohammed tó bá refuse láti lọ bókè, kókè kúkú ṣíìdì kó wá bá Mohammed. <laughs> That's nice. Mm-hmm. So, nǹkan tó gbé mi wá nìyẹn. Um, Nire, <clears throat> má jẹ́ kí n stress ẹ̀ jù. Thank um, gbogbo òwe tí mo ń pa gbogbo làkàkà mi and all that látọjọ́ ẹ̀ towards saying something she really understand or she really guess about me first. oh my god doctor of course i know mo kì í ṣọmọdé náà obìnrin dẹ̀ ni mí. wow wow that's fantastic mm -hmm. so o túmọ̀ sí pé ebi tí n fẹ́ gbin ewúro sí ewúro ti lálẹ́ òun bẹ́ẹ̀ nìyẹn kí n má wulẹ̀ ṣe wàhálà wọn kí nǹkan má bómi sí kí n lè máa jẹ wúrò lọ nìyẹn. <laughs> kò sọnà bẹ́ẹ̀ ẹ get me wrong o ẹ dára lọmọkùnrin ẹ rẹwà ẹ ga ẹ dúdú yọ handsome ẹ dẹ̀ ní ẹyin ojú tí wọ́n fi ń pe obìnrin bíi tèmi wáyé but not for anything but torí pé ti marry mi ò lè fẹ́ ní tó then kò sí marriage ní agenda mi for now. now ire if you agree pay mo ní gbogbo attributes tó ti dárúkọ tẹ́lẹ̀ yẹn i mean ó yẹ kán supersede pé mo ti marry I mean, kò sí big deal nínú pé mo ti marry now. I mean, ayé ń sure? Unfortunately for you, o ní kò sí marriage lájẹ̀ndà yẹn sìn. So ojú kájọ máa fi kíni ẹ̀ ṣeré kákùn òbí tó to gbé wa dé now, you know. Kò sí big deal marriage, you know. Ẹ wo, mi ì lè fẹ́ yín àbí iṣẹ́ ilé ìyàwó yín jáde torí tèmi ni. No! So, me ì lè fẹ́ married man. Ó mi dúró dúró. Ṣé tí mo bá fi ìyàwó mi sílẹ̀ torí tẹ̀, ṣé o máa fẹ́ ah, <laughs> Ẹ fún ni. Ah, ah, ẹ máa fi ìyàwó yín sílẹ̀ torí tèmi. Ẹ̀yin ẹ lọ fílẹ̀ náà. Ire. Okay, is that a deal? Deal, right? <laughs> okay. All right, fine. Fine, deal. Leave my wife. Get right. Um, anyway, um, mo ṣe débà mo ti rí àwọn àwọn aṣọ kan mẹ́rin tí mo like. I wouldn't mind to. Yeah, àwọn àtìkù yẹn. Àwọn aṣọ tẹ̀lé ra fún ìyàwó yìí náà dẹ̀ No, ìwọ ni màá ra wọn yẹn. <laughs> Ìṣọ̀lá Ìṣọ̀lá kí ló ṣe tó ń ṣe báyìí náà o mi ò understand bó ṣe ń ṣe. báwo mo ṣe ń ṣe àmọ́ ń ṣe bí wèrè àbí àbí báwo mo ṣe ń ṣe ṣé o mọ̀ pé o tún wá kí mi lẹ́ẹ̀kan mo sún ọ̀bẹ nǹkan tí mo tún àlásọ fún ẹni pé ṣe ilé ayé jẹ́ kí n ṣe ilé ayé mi mi ò dẹ̀ bínú ṣé o bó ṣe padà wá bá mi ń sìn o ṣẹ̀ jẹ́ kórìí mi yí o ṣẹ̀ bí mi nínú ni. Ah, yes o ṣẹ̀ bí mi nínú ni now èmi náà rí pé òun bínú because mo ṣe wọlé lẹ́ǹkan mo wò pé ah, owó ọkọ mi kọ́ lélẹ́yìn náà what's wrong with you. ọgbọ́n ọkọ ẹ̀kọ́ because orí ẹ ti yí orí ẹ ti dàrú ọpọlọ ẹ ó jábọ́ sílẹ̀ ó yí mọ́ yẹ̀pẹ̀ ó dẹ̀ gọ̀ iná fúláṣí fa kókó sí and you thought pọpọlọ tó ti yí mọ́ yẹ̀pẹ̀ wàá fi máa bá phd holder gbẹnulé adam and work that was what happened. this is me. i know i know it is you yomade i know it is the stupid you and i could see that kí ló ń wá káàkiri òun wẹrẹ àtìgbà tó ti change tó ti mú ọkọ ẹ tó ti tà mí tó ti tà mí tó ti gba coins dání lèmi náà ti wọ̀ pé òkè èmi akúkú jù ẹ lẹ̀ lọ́fẹ̀ẹ́ mi ò ní gba coins dání since you been stupid enough to go out o tẹ̀lé ọ̀rẹ́ ẹ jáde ẹ lọ ṣe vent o fọkọ ẹ sílẹ̀ nulẹ̀ àbí. ó ní kò ń ṣe pé bóyá mo i mean ó kò dédé pè mí lójijì pé òun fẹ́ ṣe surprise birthday party fọkọ òun mo dẹ̀ wò pé kí n lọ ọ̀nà ẹ̀ i mean she's my friend you know her. of course i know her i know her ajiwa you are daft enough to feel i would love you to go out just like that and you went out o de wa n bọ o rí pé o rí pé o rí ẹ ti yí o rí pé o kàn o ti dump ah, seriously because story tẹ bá pé ni wàá mọ̀ yí pé ìdùnnú ọkọ ló yẹ kó jẹ́ priority ẹ̀. Eh? ó lọ dún ọkọ ọlọ́kọ nínú ó fi ọkọ tiẹ̀ sílẹ̀ nulẹ̀ ó kẹ́ ẹ̀ ó sọ pé okay my dear mo fẹ́ yọ tí separate party ọ̀gẹ́ mi that was it ó dẹ̀ kí àbọ̀yá mu kàn pé òkè lọ ọkọ má lọ ṣé òun pọ̀ ṣẹ̀ máa ṣe bẹ́ẹ̀ yẹ́ ò ṣẹ̀ máa ṣe bẹ́ẹ̀ nígbà tí mo ti fẹ́ o rántí May seventeenth two thousand and eighteen ó pé ah. ọdún ó pọ́dún kan àbọ̀ lẹ́yìn tó ṣe same thing fún mi bó ṣe jáde nìyẹn tó wọlé lálẹ́ mo rántí pé tònáì ló wọlé lálẹ́ ọjọ́ yẹn àwọ̀ smart òkúnlẹ̀ mo dákẹ́ mo ṣe bí dídín same thing september fourteenth ìyẹn mi ò lè gbàgbé because mo sùn lébi ni díẹ̀ ló kù mo fẹ́ ní ó sàmójúmọ́ ṣe oúnjẹ ebi ń pa mí o bọ́ sí kitchen o ṣe oúnjẹ yẹn jóná o wá rẹ́rìn bọ̀ bí ọ̀dẹ̀ láti kitchen like o tiẹ̀ ká sí anything o ká pọ̀ pé okay bọ̀bọ̀ ìfẹ́ jẹun then i have messed him up you have taken me for some non-entity and you have forgotten the fact that here is a PhD holder as your husband, right? You've been doing all these things. Me, you complain, okay? But what that came on where be day. But enough is enough now. Shola, why are you saying all this? What? Ah! Will you stop calling me Shola? Kilo ló Osami Ó sọ mí lórúkọ ni. Kí I hit you? Yes. Yes. He just hit, hit me? Yes, I did. I did. And this is just the beginning. Okay? see listen ìtọ́wò lórí yẹn tó o bá fẹ́ kó continue the only thing tó lè ṣe is to go your separate way and let me go my way because now now mo kọ́ ọ pé báwo ni mo ṣe bára mi nínú relationship oh, oh. kò sí òkè kankan. Oh, okay okay okay okay accepted accepted i'm, I'm sorry baby i'm sorry. abẹ́lẹ̀ ah! ṣó ṣe rí ni. yẹ́ẹ̀ yẹ́ẹ̀ yẹ́ẹ̀ yẹ yìí ni. ìṣúná ó ṣe no no no nothing nothing. kí ló fẹ́ ṣe kí ló fẹ́ ṣe. Bẹ́wàjí ọ̀rẹ́ àti kékeré pẹ̀lú gbogbo nǹkan tá a ti jọ ṣe pọ̀ ṣó mọye bridge tá a jọ cross ṣá ìyàlẹ́nu ló jẹ́ fún mi pé mò ń tọrọ nǹkan lọ́wọ́ nǹkan kan ṣoṣo mò ń tọrọ lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ refuse láti fún mi. ẹ̀ẹ̀kan tó ń tẹ numọ́ yẹn náà mi ò lè fún ẹ wò ó jẹ́ ká lọ sí bridge mi já lọ cross ẹ̀ mi ò mind bàtà ẹ̀ẹ̀kan tó ń tọrọ yẹn mi ò lè fún ẹ ká ní ọkọ mi ló tọrọ ń sìn mo lè fún ẹ Ah, báwo ló ṣe máa sọ pé kí n gba kí n gba Yọ̀mádé padà no àmì ìnẹ́ tó ti mọ́ ọ lọ síbi okùn ẹ̀mí mi ẹ̀mí mi ló fẹ́ gbà náà because gbà tó bá dé pé obìnrin ò kíà láti máa ṣe nǹkan tó ń wọn ọkọ ẹ̀ mọ́nulé tó pé nǹkan tó wù ú nǹkan tó fipò right ló máa ṣe ó ti ń gbàbọ̀dẹ̀ fún mi everything tí mi ò fẹ́ ló ń line up láti máa ṣe fún mi uh, oh, eventually ṣé kárí mo lọ sínú kòtò ń sìn inú ẹ̀ máa dùn. bẹ́ẹ̀ wá jí ok agree ó ń ṣe nǹkan tó fẹ́ but ó yẹ kó o lè fún ọ̀rọ̀ yìí ní second thought nígbà tí àwọn yín ń lọ ẹ ti lè pè ẹ́ lórí fóònù ọ̀rọ̀ lànà náà ó yẹ kó lè fún ọ ní respect tiwọn náà. wọ́n ní aya burúkú ṣe fẹ́ àna burúkú ni ò ṣe ní àna burúkú làwọn àna mi yẹn ṣé bó ṣe kán lájọ́ nìyẹn wọ́n bá mi sọ ọ̀rọ̀ rubbish lórí fóònù ṣé nǹkan tó yẹ kán wọ́n bá mi sọ nìyẹn amen tọmọ wọn bá dá bẹ́ẹ̀ kọ́ lọ fífẹ́ lomi and even ìwọ if you think they are as nice as you were campaigning then you go for them as your àna irú ọ̀rọ̀ ìdọ̀tí wo ni. ọba sọ you know i'm married i have my wife. so èmi kàn ń sọ fún ẹni tí nǹkan bá ṣẹlẹ̀ báyìí solution náà la máa wá. ọ̀rẹ́ gbàgbé and ah, stand still now. solution wo báwo ni ọ̀rọ̀ àwọn ọmọ tó sọ pé o fẹ́ ṣàdmíṣàn fún tètè mú wa kán lè kán lè bá first batch wọlé o. ìwọ náà mọ̀ pé èèyàn ṣe é ṣù ètò ti tó ń pa ìyẹn níta ń ba ẹsọ ni kò gbọ́. wo gbàgbé gbàgbé yẹn ìyẹn ò ń ṣọ̀rọ̀ mọ́ jèrè. Eh? bíríbírí mi dé ó máa di nǹkan mímu mi lọ́wọ́ a lọ sí surprise birthday party a lọ sí surprise birthday party ó máa di nǹkan mi mú mi lọ́wọ́ mi dé kò sí nǹkan tí mi ò tíì try kò sí ọ̀nà tí mi ò tíì try láti appeal sí eh why is this happening to me for crying out loud ṣe realize pé mo ti ń lo bí almost a week in bí bye bye nsìn ṣé bí ṣé bí marriage mi ṣe máa kọ̀ déédéé i mean collapse nìyẹn ni. No, no, no. ọ̀rọ̀ yẹn gan mo rò ó títí tí mi ríro bó ṣe àfọkàn ara ẹ̀ balẹ̀ bó ṣe sọ fún mi náà bó ṣe wábàá náà mo ti pe fóònù wọn mo kàn ń pè wọn ni wọn gba àgọ ṣé bí n bá rí la máa bẹ̀ but all the same ni mo bá lẹ́jọ́ o má rò anything o ah, ọ̀rọ̀ ẹ̀ máa ní solution báwo ọkùnrin ṣe máa ń ṣẹlẹ̀ mm. ṣé ìgbà tó bá ronú sí ìsìn tí sickness bá dé tàbá bẹ̀wọ̀n tó bá padà sílé ṣé sickness ló fẹ́ lọ́ọ́ máa nọ́ọ̀sì lẹ́ni. padà sílé pẹ̀lú gbogbo ọwọ́ tí ó ń yọ yìí ó dẹ̀ lérò pé màá lè padà sínú ilé yẹn. ọ̀rẹ́ mi wàá padà sí lílé ọkọ ẹ ni kò lè tó yẹn náà ṣé lórí ọ̀rọ̀ pé ẹlòvẹ́ǹtì ẹlòvẹ́ǹtì náà ló wá ọ́ balẹ̀ má rẹ̀ ní nítorí tí ọba bínú sẹ́yìn àbí tí ọba náà wọ́n ṣe mọ́ kì í ṣe bẹ́ẹ̀ náà ṣe máa náà wọ́n lórí ọ̀rọ̀ ìfẹ́ǹtì olùjáde òjáde náà ni. mo bá òkun ṣe I'm worried. Don't be worried, darling. arrange our whites and separate. No, no. Iro, Iro, Iro. Ibi tí èmi bá ti kí wọn pé ó dàárọ̀ mi ò tún kí wọn pé ẹ̀ka lẹ́m̀bẹ̀ mọ́. Bygone is bygone. Ẹ gbàgbé ẹ̀ mo ti lóun lọ, ó ti lọ́n tiẹ̀ nìyẹn. Ẹ nǹkan tó bá wù ní kẹ́ ṣe, ẹ lọ fi lọ́kọ̀ mi. So so what's what's my business? Kí ni business mi pẹ̀lú yẹn? ẹ gbàgbé ìjẹrẹ ẹ gbàgbé màá kọ́ fún ọmọ yín létí o. all right all right please bye. ah doctor ẹ̀yin àti ta nìyẹn because látìgbà tí mo ti mọ̀ yín mo mọ̀ pé ẹ kì í ṣe oníjọ̀gbọ̀n èèyàn kí ló dé kí ló ṣẹlẹ̀. madam kò yín o ń ṣe ìjọ̀gbọ̀n eh, mo sọ pé ó ti tán ó dẹ̀ ti tán nìyẹn ìṣirò tìyàwó mi tán sọ́ngbà yẹn. ó tán fún kí n kò yé mi. ó ti lọ. Um, ìwọ wọlé lọ ta ló lọ. Uh-uh, ó ti gbàgbé ni that was the condition he gave me. <laughs> Doctor. You still don't understand. I don't. No, that's that's that was the deal. Deal? That was the deal. Ẹ ṣe kí ni? Ẹlẹ́yàwó yín lọ. Are you for real? Of course, yes onítò tó mo bá léyàwó lèmi wàá fẹ́ mi. Ah, ah, dókítà kí lè sọ yìí lọ́wọ́ tèmi fi ń ṣeré lọ́jọ́ yẹn oyin lè take serious ah. kí lè mí. o ò lè fọ̀rọ̀ yẹn ṣeré náà o ò understand olóòlè fẹ́ married man and the condition tó fún mi ni pé. èmi ń ṣeré ni mi ń ṣeré ni dókítà báwo lè ṣe máa léyàwó yín lọ. o ṣe máa fi láti mi ṣeré are you kidding me or something. Ah. I love you. That was why now. Are you serious? I'm serious. Please, stop it. Lọ sílẹ̀ mi náà kó sí aago kó lé mi náà. Ah. Ah, àwọn ìlọ ẹ̀dọ́ bá mi sọ lórí fóònù tí mo sọ pé no way. Because mo ń bọ̀ àbáyá omi tuntun. Ah, I'm not joking. Mo mọ̀ pé lè ṣe because ẹni fẹ́ ìyàwó yín. Bẹ́ẹ̀ ṣe máa ń pọ́n ìyàwó nínú nínú class tẹ́ máa ní ìyàwó yín fine ó beautiful pẹ̀lú ọmọ. No fi gbogbo yẹn lẹ̀ ra fi gbogbo yẹn lẹ̀ náà. Ẹ wá ṣé tèmi náà bá ti ẹ̀ wá gbà fún yín wípé mo fẹ́ fẹ́ yín bẹ́ẹ̀ ṣe máa lé mi náà lọ nìyẹn uncle mi I can't marry you sir in a month's time my she wedding. yeah. ire. yes. Oh, ò she wedding oh. Oh, ò she wedding now. náà wọ́n ti dissolve marriage me. Ah. Mm. ah. má ṣe bẹ́ẹ̀ náà. ẹ ah, dúró jàre kí ló ṣe yìí ẹ ẹ wẹ́wẹ́ fẹ́mi lẹ́ o mo lè fẹ́ yín o. báwo ah, ṣe máa sọ bọ́ọ̀lù fẹ́ mi ìmọ̀ ni mo kí ni mo fẹ́ ṣe ìmọ̀ ni kí n ti bẹ̀rẹ̀ náà. ìkànnì ìkànnì àní mi lè fẹ́ yín because aṣọ tá fi nà ìyálé ó bẹ lọ́jà fìyàwó tí bá fẹ́ yín tó bẹ ṣe máa lé náà jáde nìyẹn ẹ̀wọ̀n eré lèmi ṣe o. ẹ̀wọ̀ my advice to you is to go back to your wife please ẹ lọ gba ìyàwó yín padà please please. má ṣe béèrè jọ náà àmì lè fẹ́ yín. èmi lè fẹ́ náà mi lè fẹ́ ó dà please go back to your wife. kí ni kí ni kí ló ṣe bọ̀dá yìí kí ló máa bọ̀ yín ṣe. má ṣe bẹ́ẹ̀ no you don't you don't understand. má pè security fún yín. má ṣe bẹ́ẹ̀ fún mi ah ah ah ah ah ah ah so ó tiẹ̀ ní reason tó fi ṣe a tó fi padúró itú yẹn tó pa sí Yọ̀mádé ibi ah, náà ń wò ó mo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ò gbọ́ wọn ni àṣegíṣẹ́ ọ̀rẹ́ mi nìyí mọ́ ni. mi ò má tún padà lọ sórí gbogbo ibi tó ń padà lọ iná ah, ọ̀rẹ́ má lọ sórí ẹ̀ eh, bígbà tá a ní ká jẹ kúrúkú tán láwo tó tún gbọ́n owó ẹ̀ sí you understand mi ò. Yo ó ní reason nìkan ó ń ṣojú lásán seriously mi ò mọ nǹkan tó come over mi gbà yẹn because I took some hasty decisions that I know I would live to regret but the only thing tó kù náà ni pé okay mo lè ṣe bá mi amend àwọn tó ṣe amend ń bẹ you understand ó yẹ kí wọn náà mọ̀ pé kò ń ṣe mí náà ṣójọ mi ṣójọ ṣójọ mo jẹ mo jọ the real me bí mo ṣe ń hùwà ń gbà yẹn àmì ọmọ yẹn ò ṣe mí kò ṣe nǹkan fún mi náà you know i'm really so sorry jọ ń ṣe ni kò dáṣọ bò mí má tún tú mi sí òun níta gbangba wọn lẹ́nu tó máa wẹ̀yìn téèyàn bá kú èèyàn kì í fara pamọ́ fún ó ní mo ṣe jẹ́wọ́ fún ẹ sódà kó mọ bó ṣe máa gbà mí sílẹ̀ you understand i know the family respects you wọ́n súnmọ́ ẹ wọ́n fọ̀rọ̀ lọ ẹ wọ́n ń ṣe gbogbo ẹ̀ so you know stance yẹn ni mo fẹ́ kó bá mi lò bá mi wọlé sẹ́bí lára kò jẹ́ kán mọ̀ pé mo ṣì love ọmọ wọn mo fẹ́ gba ìyàwó mi padà jọ torí ọlọ́run everything tó bá lè ṣe kò dẹ̀ jẹ́ kán mọ̀ pé gbogbo kọ́tọ̀kọ́tọ̀ tí mò ń sọ tí mò ń tí mò ń bú àwọn ńlọ mi yẹn òṣì ni òṣì ló bá dé o òṣì ló bá dé. wo wo ọ̀rẹ́ mi má sọ̀rọ̀ jù inú mi tiẹ̀ dùn pé now o realize pé family ìyàwó ẹ wọ́n respect me. wọ́n gbọ́rọ̀ sí mi lẹ́nu bẹ́ẹ̀ wá jí bẹ́ẹ̀ wá jí o bẹ̀rù Ọlọ́run so <coughs> now ìwọ lè rán mi sí fámìlì yẹn kí n lọ bá ẹ bẹ̀bẹ̀ fámìlì tó rán mi sí ẹ tí wọ́n sọ pé ara ìyàwó ẹ ò yá kó o tiẹ̀ yọjú lásán báyìí kó o wá wo bọ́nbìnrin yìí tó o fà á ké kọ́rí tó lóò lè lọ now you are sending me to them. má tún ká ẹ̀wú àkàsẹ́yìn ọ̀rọ̀ yìí ti kọjá má ṣe báyìí fún mi náà a ní kò ń ṣojú lásán kò ń ṣe mí ẹ tó mọ máa tẹnu mọ́ nìyẹn pé kò ń ṣòun òun ṣojú lásán ìfàbọ̀ ọmọ yẹn gbé nǹkan fún mi jẹ bóyá lóògùn fún mi mi ò lè ọlọ́run kò ń ṣe mí jọ wọ́n má tó padà sórí ìyẹn jọ i want my wife back jọ torí ọlọ́run. má dọ̀ má dọ̀bálẹ̀ fún mi má dọ̀bálẹ̀ má dọ̀bálẹ̀ má dọ̀bálẹ̀ má anyway má wo nǹkan tí mo lè ṣe sí i má wo nǹkan tó lè ṣe é gbọ́dọ̀ fi ẹ́ sílẹ̀ nínú situation tó wà yìí torí tí nǹkan kan bá ṣe ẹ́ náà àwa náà ni wọ́n á bú gbọ́dọ̀ fi ẹ́ lẹ̀. i love my wife ga orí mi orí mi dàrú gbà yẹn. ẹ ti pè é àjẹsà. Ah, àwọn ọmọ tí ń pè látàárọ̀ iye o mo ti mọ̀ pé wọ́n pọ̀ mi mọ̀ nǹkan tó dé wọ́n tẹ̀ gbá gomi gan mọ́ báyìí ah. hmm? kọ́lọ́n kó ṣàánú. àmín. ẹ. Ah. Eh? Hmm. Hmm. àbọ̀ ọ̀rọ̀ ló ṣe. kí ló ṣẹlẹ̀ kí lẹ wá ṣe kí lẹ tún wá wá ṣọ́kùnrin lẹ́yìn hmm. ìdọ̀bá lòun ṣe wà ìdọ̀bá lòun ṣe wà rárárárá ẹ kẹ kọkùnrin ọmọ ní làákàyè tó ṣe lè tolé ẹ tó ṣe lè sẹ́tù nǹkan kí gbogbo ẹ sẹ́tù àmì kébìlì ẹ wá ṣe ń bọ̀ ń sìn. Eh, eh, madam madam. Eh a ti jọ agree pé a fẹ́ ṣètò ọ̀rọ̀ yìí ni and tẹ bá rí lè nífẹ̀ẹ́ Yọ̀mádé kó yẹ kẹ́ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí a ní peace là ń fẹ́ ọkọ ẹ̀ ló ti dé yìí tó lòun ti rẹ́dì fún peace pé kò ń rí ìyàwó òun ẹ ní ìdá tí máa faraya bẹ́ẹ̀ yẹn náà. ọ̀rẹ́ jẹ́ kó sọ tinú wọn tó bá lọ ń kíp ọ̀rọ̀ sínú fún mi inú mi ò ní dùn òrò lánàá. ẹ ìyàwó ilẹ̀ wá rí àbí ọmọ ọmọ wọn lọ rí ìyàwó wọn kan lọ rí ìyàwó wọn. ok ẹ ṣe mà ẹ ṣe ẹ ṣe gan ẹ kíra yín ó ti dá àní ẹ kíra yín ẹ kíra yín ó yá wọlé. ah. <laughs> Hey. Eh. dáràn mo dáràn mo ti dáràn dani dani dani dani dani dani ọ ọ kí ló ṣe ọ ẹ gbà mí kí ló ṣe kí ló ṣe kí ló ṣe ìyàwó mi kí ló ṣe é sí. ẹ wo bí ẹ wo bí ẹ wo bí ẹ kó sì lọ ẹ wo àmọ̀ràn mi fún yín ni èmi ò ṣojú ẹkún yín ẹ rí gbogbo ẹkún yẹn ẹ kó sápò yín kẹ tọ́jú ẹ kẹ zip ẹ torí ẹ ṣì máa sun nǹkan tó ń jẹ̀yà láyé ẹkún àyíká ní ìjà ẹ dájú ẹni tó bá ti rójú yín tó yọ kó gba kókó bá ti wọ pé ká ní àti ẹ̀gbọ́n táwọn wọ́n yọjú lẹ́kọ̀ọ̀kan ṣe bẹ́ẹ̀ yìí lọ kọ kí ni nǹkan tí ó bá ṣe fún yín ẹ kọkùnrin wọn lórí kó bá ti jẹ ìròyìn náà lóró ló fi fakú sí lára báyìí wọ́n dẹ̀ tún pé ìgbéyàwó yìí sì kẹ́ ẹ̀ yọjú kárí ìka òṣì àtọ́lọ́wọ́ àbí yín darling jọ torí ọlọ jọ jọ jọ jí jọ mo ṣe ṣiṣẹ́ ní jọ. bẹ́ẹ̀ wá yìí. jọba ní jọba ní. ìgbà tí yàrá ìgbà tó bèrè. ee ee. kí ló máa ṣe yẹ. ah ah ah bó ma ti ṣe àṣìṣe bó ma ti ṣe àṣìṣe ah yọba dé. <laughs> ìka lọmọ eré yìí o. ìka ni o ìka ńlá ayé òun ọ̀run lọmọbìnrin yẹn mi ò rí wa aládùn òbí tẹ̀rẹ̀ látọjọ́ tí mo ti délé ayé eléyìí promise tó promise pé ó máa fẹ́ mi ó kọ̀ kó fẹ́ mi ìyàwó ta tó fẹ́ ó tún ṣọ̀nà bọ́mọbìnrin yẹn ṣe kú ìka ni o ìka ni o ah, ọmọ ẹ dá mi lóró ó jẹ́ n pàdánù ọ̀nà méjì ni ah! o. títí mo ń bá ọsọ kọ yìí ṣebí ìka ti wọ rí mu kékeré lélẹ̀ eléyìí kọ́ ni mo ń sọ. ó tún ṣe nǹkan mi. Ah! sọ ọ̀rọ̀ tá à ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ báyìí. ọ̀rọ̀ promotion mi. ọjà náà. tí mo ní mo fẹ́ di dean faculty mi mo rántí ọlọ́run á fún wa ṣe tán. a ti ń ṣe tí mo láwa aworo ṣàṣà méje. bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀yìn aworo ṣàṣà méje lẹ́jọ́ máa ṣe. oṣù tí ń bọ̀ yìí làbá parí ẹ̀. ẹ má jẹ́ kí eléyìí tó wà lẹ́ẹ̀dí ilé ẹ o ẹ má bá ti yín lọ sa ẹ má bá ti yín lọ. kò sí aworo ṣàṣà kan bìkan ìyàwó ẹ̀ tó kù yìí ńlá wòrò sàṣà èmi àti ẹ̀ làjọ ń ṣiṣẹ́ yìí a sì gbọ́dọ̀ sọ fún ẹ̀dá ọlọ́run kan òun ò gbọ́dọ̀ sọ èmi náà ò sì gbọ́dọ̀ sọ àfìgbà a bá parí ètùtù yìí kí ló ti wá kù yìí. Yọ̀mádé ni àwòrò ṣàṣà tẹjọ ń ṣe nǹkan lórí promotion mi. ọtí jana. ẹ jọ èsì tó ti wá kún kọ. n ò ti kú ní sìn ètùtù ti parí nù. Ah, no ah, bàbá wọn ń fọ́rí lẹ́yìn olórí náà ọba àlẹ́ ṣe ní ẹ ṣe ní jẹ́ kí n mọ̀ pé èyí àti ìyàwó mi lẹ́ ń ṣe nǹkan pọ̀ ẹ bá jẹ́ kí n mọ̀ náà. owó èyí ń tẹ ọkọ lọ́rọ̀ torí pé kíní kan ti bàjẹ́ òjẹ́ báyìí apá ẹ̀ ti dùn ju tán lọ kó tó tó ọrún wọn á lé ẹkú lẹ́nu sẹ àti jẹ àti mú rẹ yóò wá dé sòrò ṣe bí kíkà lọ wá ibi pẹ̀tẹ́ lọ gbára rẹ̀. ẹ jọ ẹ má ẹ má ẹ má ṣe báyìí dẹ́n sọ dẹ́n sọ ẹ ń sọ ọba inú yín dẹ̀ ń dùn. èmi kọ́. àbí káyémi lè dà ni mo bá sọ́dọ̀ yìí ṣé mo ní kẹ́ bá mi bàjẹ́ ni. n ò bàjẹ́. Ah, ẹ ti bàjẹ́ náà. ètùtù ò ṣeéṣe mọ́ báyìí. Ah, ah, ètùtù ò ṣeéṣe mọ́. ooo kí ni gbogbo eléyìí Ọlọ́run kí ni mo kí ni mo rádaràdà wo ni mo ń bá káàkiri kí lè lè sìn wọ́n ìtẹ̀sẹ̀ lè rí gbogbo kíní as vision kẹ́ ẹ̀ wọnú kíní wọ́n ìtaṣọ tẹ́ tẹ́lẹ̀ kẹ́ ẹ̀ dẹ̀ sọ fún mi so àmà lè mọ̀ pé mi ò ní ṣe sẹ́mi náà sì mọ̀ pé yọ̀mádé ó kú. oh god. kẹ́kọ̀ọ́ tó ti wá ń rẹ́ mi lójú nísìnyí wípé ìwọ tí mo ti rò pé tó bá ti débi gíga ọmọ àbọ̀ mi ọmọ àtọ́ mi èmi náà ti bọ́ sáyé sẹ́mi màá tún máa padà wá fún ọ lówó oúnjẹ báyìí. ọlọ́run ní jẹ́ kẹ́ fún mi lówó oúnjẹ wo ẹ̀yin lẹ máa ń sọ pé olùgbò òun wà ń bíbà yẹn ẹ má tún sọ pé iṣẹ́ ẹ mi lówó oúnjẹ o èmi náà ni màá máa fún yín o tí èmi ni màá máa fún yín o. torí bí o ṣe burú tó ni. báwo ló ṣe máa burú tó náà. Ah. àwọn kí ni mo gbélé bá ọ lọ́hùn ẹ wo ibi lórúkọ ọmọ yìí o ibi ni kò ń ṣeré o bàbá jáde ẹ bá dàbí lógun nù máa fọ lẹ́yìn pátápátá ni. ẹ̀yin nìkan kọ́ la fọ àpá pátápátá ni. mi ò mind baba mi ò ṣe kárí mi ò mind kí n ṣe lè láyé mi tẹ bá ṣe tán tẹ bá ti yanjú tẹ tán ẹ wá dàbí padà sí post mi o mo ti fọn mo máa ń fọn ní school gan o. owó á bá owó lọ́wọ́ àbí akọ àbíró àbí abo àbíyí thank you so much my darling. I love you. Love me. Yeah. I love you. I love you. I love you. I love you. Thank you, my baby. Anyone <laughs> today? dìde! Ẹlẹ́yẹ o! Dúdú lẹ̀yẹ wẹ̀yẹ! Pupa mi ni jojo lẹ́yìn àwọn èèyàn bí òṣòro màfíà olóró lejò nínú gbọ́ gbé síbi. tọ́rọ́tọ́rọ́ lejò ń rìn gbẹ́bùtú yẹ kẹ́ o ọ̀rọ̀ jìgẹ̀jìgẹ̀ lọ́kùn ọkọ̀ mọ̀nàmọ̀nà lẹ́yìn òṣìkà àgbà tí ọ̀gá jùgò tí lẹ́nugun wọlé àìdára ká má kù síbi kan àkíngọ̀gọ̀gọ̀gọ̀ ká má lọ́gbọ́ kanú o ire o èmi mo pè ọ́ akọ́pẹ̀rẹ̀ rẹ o torí apárí orógbó ajàfọ́rógbó orí rẹ ò jà fún ọ apárí obì ajàfún obì orí rẹ ò jà fún ọ ire mi dé o iná roro nísàwójú alẹ́ oorun yànnàyànnà nísàwójú ọ̀sán ìka nkàrà kàkà nísàwó yèyé olókun ojú ìka nkàrà kàkà kiri bi ire mi dé ojú rẹ ti rí bí báyìí àlẹ́ lù burúkú kó jálù ọ àjálù burúkú kó jálù ọ kó máa bá bàtìbàtì káàkiri ayé O ah. ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ ó yá èso ni. ẹ ṣe gan sa. yá yá yá ah! Ah! ojú mi máa fẹ́ máa fẹ́ yá yá yá yá. mi ò kò sí nǹkan kan lẹ atẹ́gùn ni mo fẹ́. irọ́ ojú ń tẹ̀mí o ó tẹ̀mí ó tẹ̀mí yá yá. ẹ pè é sí sa. irọ́ akérèjẹ yé. ok good. Yeah a ní owó jà ire ire ìtọ̀sán tọ̀ lé ni. níbo. damn see who spread me now. òun tọ̀ lé ni. gbogbo the bed na gbogbo bed sheet mi. ṣe kí ló bá lè ṣeré mi lọ sí fine man like me bọ̀ mo mójú lọ sọ́jà kí n tó gbálẹ̀ fún mi. ẹ kú ìjòkó ìyàwó mi ó eh, ní kòtòkòtò wọ́n mẹni tó fà láti wòye ẹ. Ah, báwo ni ìyàwó mi kú ìjòkó ìfà àtinú mi dùn gan láti rí ẹ ọlọ́run mo ti ń wí ìjáde rí ẹ tipẹ́tipẹ́ inú mi wá dùn pé ni ló jẹ́. <laughs> èmi kò ti wá eager láti rí ẹ. ẹ̀yà <laughs> ó ṣe gan ni ẹ fáìn gan ẹ fáìn gan tó ti tìwò irẹ́ ni tó fáìn dídé lẹ́wọ̀n nǹkan tó gbé kaná jàre ní ìsọkúsọ ń lé irẹ́ ni tó fáìn wèrèwèrè má dá ló jàre má dá ló ẹ wò oúnjẹ ti fẹ́ jiná ẹ má wọrí very soon ẹ má jẹun ẹ má lọ ṣáwà kí ẹ fáìn gan kó wá mú yín lọ síbi tí ẹ máa sùn káyọ̀ pé ó ń bẹ́ so mo wá rí i pé eré gbogbo ó di àárọ̀ ọ̀la gbogbo nǹkan tá a bá fẹ́ sọ tó rọ̀rọ̀ pọ̀ ẹ̀yin lè lè ti falẹ̀ wọlé yìí lọ síbi kan ni ẹ má bínú. ẹ ah, kò sí problem. ẹ wo ẹ má wọ kò sí wàhálà àwa náà wà nílé fún yín èmi tí ẹ fẹ́ mọ̀ pa jíde dáadáa mo dẹ̀ mọ̀ pé ẹ ní parọ́ fún mi gbogbo irọ́ tó ti pa pátápátá ni mo fẹ́ mọ̀ ní tiẹ̀ tó bá dọ̀la a máa sọ. Ah, in fact ṣé wàá yìnyẹn o ẹni tí irọ́ tó ti pa fún ẹni tó bá ti dàárọ̀ ọ̀la gbogbo ẹni máa tún yẹbẹ yẹbẹ àṣírí ẹ máa tún lójú ẹ ṣé jàre ẹ wo jẹ́ kí n lọ wo oníwèrèwèrè tó gbọ̀n lọ kíchìn yẹn ó lè má ṣe pápá bẹ́ẹ̀ jẹ́ ìjọba ṣe pápá kéèjé kéèlè sùn ṣé jàre sísítà mi kàn parọ́ fún ẹ bọ́ yín lọ ẹni ìṣòro kan máa ń fi gbẹgbẹ dáwọn lè àwọn máa sòótọ́ fún ẹ omi pé wọn lè support me. blood blood sister mi. jọ̀wọ́ gbẹ́nu lọ. blood is thicker than water wọn ò support wọn ní sọ anything fún ẹ. mo ti gbọ́ ṣebí obìnrin lèmi àti wọn jẹ́ kó dọ̀là náà. ok jẹ́ kó jí padà nù. àrí wọn ní sọ anything fún ẹ sister mi. kò ṣẹlẹ̀ rí mo tiẹ̀ rí rí kó ṣe rí. nǹkan tó ń sọ fún mi ń sìn ni pé látìgbà tí ìwà àtìyàwó ẹ̀ tẹ̀ ti ń date títí títí dìgbà tẹ̀ fi marry òpòtọ́ lérí. àti mi bá a ti mi ṣọ̀wọ́n kékeré tó bá ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa sọ fún yín kò ṣẹlẹ̀ rẹ̀ kò ṣe rí serious. jíde òkú kì í fẹ́ni tó máa sìn jẹ́wọ́ fún mi sọ bó ṣe ń ṣẹlẹ̀ fún mi kí n lè mọ ibi tẹ́mi náà máa gbéṣẹ̀ sí. àti mi má parọ́ fún mi ó ti ṣẹlẹ̀ rí. ẹ ó ti tán lérí. that was then kó tó tó wá ṣẹlẹ̀ ń bíbá mi tó yà mí lẹ́nu. ó nìyẹn o ìwọ náà wò tó bá jẹ́ pé ọ̀dọ̀ mi kọ́ lẹ wà nǹkan tó jẹ́ pé ta ló lọ tó ti ṣe irú nǹkan báyìí ó mọ̀ pé kò ṣe ìtìjú títí ẹnìkan ìtìjú ẹ̀yin méjèèjì ni hmm. àmọ́ o tó bá kọjú sí ẹ kò ta tó bá kẹ̀yìn sí ẹ kò ta tó bá wà kú wọ nìkan kò tẹ̀rọ ara ẹ pa. àǹtí mi màá mọ̀ kó tó máa ṣe lórí ẹ̀. bẹ́tà ó bẹ́tà ẹ jẹ́ n ti lọ bá wà ní mọ́tò gbogbo màá rí ìsanwó dáadáa rẹ̀. no problem. ẹ ṣe gbọ́. o ṣe bá mi kí. ọ wá gbọ́. tó fẹ́ sọ. máa bọ̀ lọ́dọ̀ mi náà oh god Jide. Jide, orí kí n máa lọ́ lọ mi pé wò ó fẹ́ mi mọ́ ah god ah god god pẹ̀lú gbogbo ìnáwó tá a ná pẹ̀lú gbogbo wedding tá a ṣe. 咋？ ẹni tó fi ń roko àròjẹ. ó mà ga o pẹ̀lẹ́ o olówó gbó tó ń ṣílẹ̀kùn fọlé. kò ní ra bí apẹnu tó fi sọ̀rọ̀ yẹn ìwọ olè alátẹnujẹ aláìmoore yìí bẹ́ẹ̀ ni nínú owó tó ń ṣe olówó ogbó tó ń ṣílẹ̀kùn fọlé nìpọ̀rí ìyá aláìjẹ́ ẹ̀ tí wàá bá mi ń bí tó ní pẹ́pẹ́sẹ́ o wọ́n ti fẹ́ lè yá ẹ̀ kúrò lé o ìwọ bí gẹ̀ o o ò lówó tó fi gbalé fún ìyá ẹ o ìyá ẹ máa kú o ìyá ẹ máa rùn o ìyá ẹ máa ṣe gbá o nínú owó ogbó yẹn ni mo ti fún wọn òrìlẹ̀ abárábọ̀ òjijì aláìní tìjú yìí tí mo rí ẹ lọ́wọ́ pé kọ́ má bàa dẹrù yẹ́ ẹ síta mo dẹ̀ mọ̀ pé dájúdájú fún nǹkan tó ṣe yìí orin ìmọ̀ àdẹrù yẹ́ ẹ síta gbẹ̀yìn ni nígbà tẹ́ ẹ bá rówó lé san mọ́ bẹ́ẹ̀ ni olè. irú èmi gbé kí ló ṣe ẹ. irú èmi dé jọ sọ fún mi kí ni mo gbé kí ló jù sí mi mi ò understand irú ọ̀rọ̀ kékeré tí mo ra sọ́ọ̀sì bí bẹ́ẹ̀ sí ni wọ́n mi sílẹ̀ rẹ̀ mi dé torí pé mo ní ìrànlọ́wọ́ ẹ mo wá bá ẹ ó dẹ̀ ṣe fún mi torí pé mo kókó sí ọlọ́ mi for now tí mi sì da owó yẹn padà ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí mi báyìí ló ń dárúkọ yẹn nìkan ló rán mi sílé báyìí ilé mi jẹ́ lẹ́nu ẹ sí mi. ìwọ kọ́kọ́ ló kọ́kọ́ bú mi ìwọ ló fà á bẹ́ẹ̀ ni ṣé ìwọ ò mọ̀ pé olówó ogbó ni mí kó tó gbí kó ẹsẹ̀ òṣì méjèèjì lera wọn tó wá bá mi bí tó wá gbowó lọ́wọ́ mi ṣé ìwọ ò mọ̀ yí pé bísíǹsì nìkan náà làjọ ń ṣe báwo ló ṣe fẹ́ lọ́wọ́ léyà ẹ̀sán nígbà tó yẹ pé gbogbo tó yẹ kó èrè tó yẹ kó kó jọ kó fi ṣe nǹkan gidi o ti fi ra wíìgì o ti fi ra vans ṣọ̀rọ̀ o èrè orí business tèmi ni mo fi kọ́lé ni mo fi ṣe nǹkan gidi fáwọn òbí mi bẹ́ẹ̀ ni. kò sí wàhálà sórí ṣé ìwọ tó sọ yìí mi ò lẹ́jọ́ bẹ̀rẹ̀ o mi ní kòkó báyìí ti bẹ̀bẹ̀ sọ ju wípé màá jẹ́ kó yẹ wípé ò ní sọ mi mọ́ o ti ṣí ọ̀rọ̀ sọ ọdún ọ̀rọ̀ máa ń gbọ́ láti ẹni kí ni ta ló ń ba ìṣọ̀rẹ́ tẹ́lẹ̀. yóò ṣì lè jẹ́ni bẹ́ẹ̀ bá gbégbé mi wọ́n kò sí kankan tó lè ṣe mí jọ bíbélì mi ni mo gbójúlé òfin mọ́sẹ̀ ni mo tẹ̀lé kò sí kankan tó lè ṣe mí oníranù olè atọrọ jẹ. ẹ rà sàn àrò ah, rárá kò ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run kò ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run kò ń ṣe bẹ́ẹ̀ sẹ́ mò ń wá mò ń wá bí n ṣe máa bẹ̀ náà mi ò rí ká ní mo rí màá ti wọ́ mi mo ti change address ibi tó ń gbé yẹn ni. ìwọ ni kí n má bínú rẹ. ọ̀nkò ẹ̀jọ́ ṣe ló ti explain everything fún mi sá ṣe rí gbogbo ẹ̀ ẹ̀mọ̀ ọmọdé ò ní mo rí jẹ kó má ra lọ́wọ́ gbogbo ètò ṣe yẹn ẹ bá mi fi ya ọlọ́run ẹ mọ àmọ́ ọ̀kọ́ tọ́lọ́run fi. ta lọmọdé tó ń jẹun. òun sá. Ah, èmi lọmọdé tí mo jorí tó rá mi lọ́wọ́ no no no no ah. ẹ jọ ẹ jọ ẹ má bínú ó ti explain everything. kò ṣe mí èmi ni mo ṣe ẹ. ṣiṣẹ́ báwo. Ah. no, èmi ni mo ṣe ẹ. òye ni wọn. ẹ̀yin lẹsẹ bíi tí báwo. E, èmi èmi ni mo ṣe in fact mo ti ń wá bí n tiẹ̀ ṣe máa yọjú sí kí n bẹ̀ látọjọ́ ẹ̀ in fact mo ti try láti délé tó ń gbé tẹ́lẹ̀ torí pé mi ò bá ní ká ní bóyá mo lè gẹ́tẹ̀ máa ti wá tọrọ ìdájí ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ yẹn lè jẹ́ ṣùgbọ́n máa explain gbogbo ẹ̀ èmi ni mo ṣẹ̀. ọlọ́run jọ̀wọ́ má bínú sẹ́. ni mo ṣe ẹjọ thank you sir yes sir ẹjọ so all right ire má bínú ṣùgbọ́n jọ ìdààmú mi ìmọ̀ bóyá bóyá bàbá yẹn ṣì lè rí solution ẹ má wọlé sir bọ̀ mi ò ń dọ́dọ̀ wọn mọ́ ṣá ok sir eh, ẹ bàbá láwo yẹn ni sir let's go let's go all right sir all right ire o ṣé o. ìbẹ̀yìn tẹ́ dá kí n tó dá ìbẹ̀yìn tẹ́ tẹ̀ kí n tó tẹ̀ ọ̀sánpá wọlé ní sáwọn ojú omi rà wílẹ̀ bẹ̀lẹ̀ ní sáwọn ọ̀jẹ́ òròjú adífá fún olóko òkòtó adífá fún olóko òkòtó ọjọ́ tómi òkun òsè bùbọ́jú adífá fún olóko òkòtó ọjọ́ tómi òkun eléyìí kí n dé tó béèrè sí kó tó di pé o dáwọ́lé. mo gba àwọn arúmọlẹ̀ léèrè bí babaláwo méjì bá ríra wọn wọn á ṣe irun pa goríjì bí babaláwo méjì bá ríra wọn wọn á ṣe ìrùkẹ̀rẹ̀ túrú yẹyẹ túrú yẹyẹ adébáfún kò tù mí kò rọ̀ mí tí ṣàwo lóògùn ṣẹ̀ṣẹ̀ awo sànú mi. ẹ jọ ṣé kèmí bọ́ síta náà. mo lọ ń lọ ìbẹ́ ẹjọ́ wà ní ẹ ó ti ń di tí babaláwo méjì bá ríra wọn èmi ò dẹ́ ṣe babaláwo i'm a lecturer. farabalẹ̀ awo kò sábùjá kan lọ́rùn ọ̀pẹ o ẹ ti fi gọ̀gọ̀ fa ohun tí ọwọ́ yín ò tó o sì ti jálù yín lórí o ojú yóò lè là mọ́ o ojú yóò lè là mọ́ àfi kẹ́ fi lẹ̀ bẹ́ẹ̀ kọ́ wà bẹ́ẹ̀ kó sì máa lọ bẹ́ẹ̀ ọ parí nù. ẹ jọ̀ọ́ sà gbogbo kíni gbá tẹ́ ẹ gbé sí wọn lójú tẹ́ ẹ ń sọ̀rọ̀ yẹn kọ́ kò lè jẹ́ kójú yẹn là wọ́n ní táwọn bá dọ́dọ̀ yín ojú àwọn máa lànà sọ. ẹ ò dọ̀rọ̀ lọ sọ nígbà tẹ́mi bẹ̀rẹ̀ sí kí ó tó di fún ọmọ dáwọ́lé mo sì ti rí pé ìwúwo ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wo ire mi dé ọwọ́ mi rèé o n ò sí ń bẹ́ o n ò sọ́wọ́ mi ń bí kò sọ́wọ́ mi ń bí àbòsí o n dákun o mo foríjì mi o wọ́n gbé wá sọ́dọ̀ mi ni n ò sì. sọ èyí náà bẹ̀rù rẹ̀. ah n wá ní bẹ̀rù rẹ̀ ẹ́ èmi dé. ṣé ṣé máa fi wọ́n sọ́dọ̀ yín ní báyìí. ọ̀dọ̀ mi bí bá o bí wọ́n sọ́dọ̀ mi wò ó jẹ́ n sọ fún ọ ẹ má tún pàǹlọ́ọ̀bì kankan mọ́ o tọ́jà bá tún gbé gbàbọ̀ mi lọ ohun tí ó ṣẹlẹ̀ yóò burú ju èyí tí mẹ́lẹ̀ yìí lọ ah. wà á gbọ́ kọ́ má rẹ̀rẹ̀ lẹ́rù o kọ́ má rẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ má fàtì ẹ̀ lọ́wọ́ tọ́ ọ bá ti ya amúdélé ya dẹ̀yìn lẹ́yìn ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ó wò rí kásá o. awo awo òun ló lẹ́rù gangan òun ló ní. ẹrù ẹrù wo ni mo ní. ìwọ kọ́ ló lẹ́rù ni. èmi kọ́ ni mo lẹ́rù o ẹ wo tí o bá ń ṣe ipò tẹwà tí o jẹ́ kéèyàn mọ̀ nǹkan tí èèyàn máa sọ ẹ̀yin lẹ lẹ́rù torí ẹ̀yin lẹ ẹ̀yin lẹ kó bá mi. ah bí iṣẹ́ ti ní láti wò ó bóyá danger máa wà ní nǹkan tá fẹ́ dáwọ́lé ká tó dáwọ́lé náà. mẹ́wàá yìí sọ̀rọ̀ ibi tó bá ń dé. ibi tẹ́yìn gbé dé lélẹ̀ mi ò tí kí ni mo mọ̀ tó máa ṣẹlẹ̀ níbi iṣẹ́ tí mo wà. ẹgbẹ́ ẹ̀rù yẹn máa lọ. èmi ò tí ì lọ ilé mo fẹ́ bá yín ṣeré dìrọ̀lẹ́ o. eré kí ló fẹ́ bá mi ṣe wọn lọ́kùn ayò wọn lọ́kùn ayò tó fi ṣeré ẹ máa wá lọ yín. ọlọ́wà bẹ́ẹ̀ báwo ni ọ̀gbẹ́dẹ́bọ́lá ra òkè báwo ni. mọ́ọ̀kẹ́ sá ọ̀gbẹ́dẹ́ bọ́lá sá. ọtí kí ló ń ṣẹlẹ̀ a ah, mo ti pe iremi dé títí títí kò gbé fóònù kí ló ń ṣẹlẹ̀. ẹ wo ọ̀gbẹ́dẹ́bọ́lá ó dábàá yẹ wá yìí o láti àárọ̀ tó ti dé tó ti wọnú ilé yìí lọ wọn ò jáde rárá akọlẹ̀ kan títí wọn ṣe fún mi tó wá di ìrọ̀lẹ́ àná wọn àyẹ̀tò wọlé tó jáde kí n tẹ wọ́n yọjú ju mi lòmùbá wọn sunkún wọn mu ti. wọn sunkún ọmọ tí bẹ́ẹ̀ ni kí ló lè máa ṣẹlẹ̀ àkójọ wọn á sunkún ọmọ tí. èmi Démọ́lá ni Démọ́lá èmi Démọ́lá ni. Ah, ah, dìde sílẹ̀kùn náà. Rẹ̀mídé kí ló wíwílẹ̀ ah. Rẹ̀mídé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ṣe ṣe nǹkan kò tó báyìí. ibi ìfẹ́ kílẹ̀ fẹ́. kí ló ṣẹlẹ̀. ẹ wo bí tẹ bá lè jùmọ̀ wá jù báyìí lọ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ kódà tẹ bá fajá lé wa bọ́ síta ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ torí pé òun fúnra ẹ̀ náà sọ fún mi ohun tó ń ṣe ó pọ̀ jù in fact mi náà wá tí èèyàn ṣe máa wà tó ní máa caution ara ẹ̀ tó ẹ̀ pé kò wọ́n máa sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ tó tó yẹn ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù so kò sí bó ṣe lè ń korí náà ẹ má bínú ẹ má dáríjì náà ni ẹ jọ. jọ torí Ọlọ́run rẹ mi ojú ò ní tí ẹ jọ torí Ọlọ́run. ẹ wo ẹjọ ń kú fẹkàn tẹ́lẹ̀ mi ò bínú sí ṣó yẹn ẹ má bẹ̀ mí ẹjọ bó ṣe fún mi tó ń jọ yẹn Ọlọ́run bá ní mo fà yín lọ́wọ́ mi ò ṣe anything sí. àfi kẹjọ ẹ dáríjì ẹ dáríjì ìwọ náà kúnlẹ̀ kúnlẹ̀ kúnlẹ̀. nínú nínú ẹ má yẹ kúkú ah mi ìlànà ìkọsẹ́ ìṣe èèyàn kú nǹkan tí ò ń ṣe tèmi ẹ má dé mi lórí o ṣé nígbà tí ẹ dé mo pọn yín lé ẹjọ yín náà pọn yín lé ṣe gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ mo ní mo ti dáríjì kò ṣe mí mo ti fi sílẹ̀ mo ti fà lọ́wọ́ bá lọ́wọ́. ẹ wò bí ìṣẹ́rọ́ lọ́run tẹ fà lọ́wọ́ yẹn gangan gangan òun ni màá fẹ́ kẹ́ bẹ̀rẹ̀ sí bàbá bẹ̀ kẹ́ withdraw ẹ̀ kó lọ́wọ́ lọ́run because látìgbà tó ti bú yìnyẹn tẹ́yìn ti fà lọ́lọ́run lọ́wọ́ yẹn lòun náà ti bẹ̀rẹ̀ sí ní rí pa ohun tó ń ṣe yẹn bó ṣe wà yìí tẹ through <laughs> ó pọ̀ ó pọ̀ gan-an ẹ jọ tó withdraw ẹ̀ padà lọ́wọ́ lọ́run mo má bẹ̀ mí jọ ẹ wọ ọkọ mo ti gbọ́ mo ti gbọ́ ẹ wọ ọkọ ẹ̀yin gan mo bá lọ́rọ̀ please as you can see ìgbà tẹ́ dé mo ti ń jáde ẹ rí mi ṣòye yín but now mo sọ pé mi mọ anything àmọ́ ìtẹ̀ ń sọ pé kí n bá bá yín bí ọlọ́run ọba yẹn ìyẹn ni mi ò lè ṣe mo sọ rí gan ṣe gbọ́ kò lè bú mi tán kó jẹ́ ọ̀rá mi kó búya mi tán kí wá ní kí n máa bẹ ọlọ́run lórí nǹkan tí mi ò mọ kán ẹ̀ please I can't you can leave. I wan work with problem. Can you leave please? Yeah, yeah. Ẹ ṣé. Ẹ ṣé ó dàbọ̀. Don't worry. Ẹ ṣé o. Ẹ ṣé. Don't worry. Take it easy ah pé kí ni gbogbo eléyìí kí ni tèmi kí wọ́n tó sẹ́ pé o ti mọ̀ kankan ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni wàá gbà idiot. change aṣọ mi to clean me up. Eh, ṣùgbọ́n pé can yẹn ti pọ̀ jù lára ẹ̀ ó ti bí sí gbogbo ẹ̀ mo tẹ́lẹ̀ gbé ẹ̀sùn náà. Thank you so much. Ah, Demola, I really don't know what to say grateful. Ṣá promise mi pé o ní ronú mọ́. Mo ti sọ fún ẹ pé òpin ti dé sí gbogbo ìṣòro ayé God bless you. Thank you, Dad. Ọmọ ògé mẹsẹ̀, ògé mọ gbogbo ara. àwọn ọmọ alákété pé ní ọmọ aláwòrì ọmọ náà wẹ́rẹ́wẹ́rẹ́ ti ń tajọ́ ní níjù bí bá búrẹ́kẹ́ tán ọmọ níjù ò gbọ́dọ̀ sódó ó wà níbẹ̀ ẹ̀kọ́ ah, ah. dúró de kú tó bá sọ̀rọ̀ tí dúró de kú bá n tó bá sọ òdi ọ̀run ló ti wá. Démọ́lá ntí jọ̀ǹgàn náà dúró de kú bá sì ti sọ rèé àtọ̀run ló ti wá bí wọ́n dé ọ̀dọ̀ àìmọye òòsà ntí ó wì nù. sọ̀rí ọmọ obìnrin tó mú wá tó jókòó yìí tó pè ní àfẹ́sọ́nà rẹ yìí èèyàn kankan ò ṣe o òun ní í ṣe rárẹ̀. no ẹ ẹ understand sir a ní ìtàn ní kìíní yẹn náà mọ̀ pé wọ́n máa ń fi kan yàn ni. n ò mọ n ò gbádùn rárá n ò mọ ìwọ ló sọ fún mi níbi tí n ó ti ṣiṣẹ́ yìí àwọn ọmọ níbi tí mo ti ń bọ̀ nínú gbogbo ọ̀sà tí ń bẹ láàrin jọ̀ǹgàn náà dúró de kú lò lórí wọn n tó bá sì wí báyìí bó ti rí nu. dáàdì bọ ṣé ó possible kí n máa ṣera mi kí n tún máa sáré kiri ni mi mọ kókó mi ṣera mi. a jẹ́ kó rí ìtọ̀dọ̀ mi ò pé nù mọ̀mọ́ tí mò ń wí jọ̀ǹgàn náà dúró de kú sì ń sọ̀sọ̀ kú sọ. ẹ má bínú sá ẹ jọ ẹ ṣé ẹ lè explain bí kíní ẹ ṣe. mo rò pé ní tí ọba béèrè nu ni wàá ṣe bẹ́ẹ̀ nípò òwúgbọ́n níwájú rú wa bọ́mọ obìnrin ṣe wà yìí òun náà máa wọn nǹkan tí ò yẹ kó ṣe tó ṣe pé nǹkan tí ò yẹ kó ṣe òun gan ni ra wọlé ọjà tó yẹ kó mọ̀nà ní kó wọlé ó mọ̀. Then orange lele. Yeah, yellow gold lele, then brown. Ẹ jẹ́ ká padà sílé. Oh, really? Yeah. I like nice. lele, abi. Check in, Jack. Wow it's very okay. ah mo like it. fún ìwọ àtọkọ ẹ ẹlẹmẹlẹ. àbí kí ló fi. ó wà òkè ẹ wà á sí ẹni aṣọ àbí kílè tàbá ti mú bíbá ẹ má jẹ́ kí ni ra tẹsán. bí ẹ̀gbọ́n ẹ tó jọ rẹ mi ó mọ̀ mí dáadáa. <laughs> trust him. Why worry? mo ń ṣerú ẹ. it's fine ilé wa okay. no problem. it's cool i like this. okay. From one last week mo rí aṣọ kan mo ti rí rárá bíbá mo ti Ah, ah wait wait wait jẹ́ kí n check àwọn new arrivals wa. oh okay that would be better okay ìyẹn wà okay. gbẹ̀yìn wà òkè bẹ́yìn ṣé ọ̀rẹ́ mm-hmm. ah. hello hello ah irọ́ mo sáré wá sí ṣọ́ọ̀bù rẹ ni àwa waṣọ ok ok ok o ṣé o ṣé ọ̀rẹ́ mi o ṣé mo ò ní pẹ́ kúrò níbi ìbá o ṣé o ṣé ah gbọ́dájáyé ẹ ká sọ. ṣé wàá pa ìlú àṣẹ mi. ẹ gbọ́ pé mo fẹ́ ṣe wedding ni. are you serious. ẹ nà. ah inú mi dùn fẹ́ congratulations. ẹ ṣe. ah ya ya o jà bẹ́ẹ̀. ẹ ṣe jàre ẹ ṣe. fún wa pé obìnrin tó bá wà láyé tí ò sí lábẹ́ ọkùnrin irú obìnrin bẹ́ẹ̀ kì í má ló hmm. ó dáa kóbìnrin wà lábẹ́ ọkùnrin àwọn ah, oyin náà oyin ti ṣe wẹ́dọ̀ ti bímọ ah, inú mi dùn fún ẹ gan. ẹ ṣé ah. ẹ ṣé gan ni ṣe máa wá bọ́dá jayé ẹyin. kí ló wá ṣe ń bí. mo yẹ lọ́kọ́ rí manager manager. ok ó wà ní ọ́fíìsì. ṣé ẹ sáré wọ ìwọ ló tún ṣe tún yìí mí ni. ọtún wo ìbò ìbò náà tó wà òkè ìbò. ire afa. yẹ ẹ wá wo àwọn eléyìí. báwo ni o ò láìkè lè. ó wà òkè. then this is another color of it wow this is fine Yeah, mi mo trust ẹ ilé wa òkè wa òkè very nice. o like ilé yàrá bi ok Okay. We come lọ pẹ̀lú. yeah kó máa lọ kó máa lọ kó máa lọ show ẹ then um, àwọn aṣọ ẹbí náà hmm. ìpàdé pàjáwìrì yìí gbogbo lé ẹ má bínú wípé mo pe ìpàdé pàjáwìrì ní ilé ayé tí mo wà gbogbo àwọn ẹlẹgbẹ́ mi tá a jọ wà níbẹ̀ ni wọ́n ń ṣe ìgbéyàwó wọ́n ń lọ́kọ wọ́n ń ládé lórí ó ti fẹ́ máa di ìtìjú mo wá wò wípé kó tó mú ìfúnra dání kí n pe gbogbo ilé wípé èmi náà fẹ́ lọ́kọ. Ah, ah. Ah, ṣé wọn náà rí wípé gbogbo ọmọ ẹgbẹ́ pátápátá ló pariwo nítorí pé ọ̀rọ̀ rírùn ló ń sọ dúró ẹ gbà mí o obìnrin ò mọ̀ nítẹ́lọ́rùn o olóòfowó mo mọ̀ fún olówó olóòfẹ́ ọ̀la mo yọ̀ǹda ọ̀la fún ọ o wá lóòfẹ́ ẹwà mo wá fún ọ lẹ́wà àbí wọ́n ti gbàgbé gbogbo nǹkan tẹ́mi fi ń gbára nítorí tiẹ̀ níbí ni ó ah, ah, wá ló fẹ́ lọ lọ́kọ dúró náà kí lòun wá tó rí ṣé òun ò dáa tó lọ́mọkùnrin ni ah, wọ́n bí wò má dánwò torí tẹ́rin bá dánwò ìwọ rẹ̀ ó lọ. wo tó bá jẹ́ torí owó ipò àtọ́lá tó fún mi ló ṣe sọ pé mi ò ní ṣe nǹkan tó wù mí láyé irọ́ ló pa o ó yá gbogbo ẹ. rárá o kò tí ì lè tó yìí olórí ẹ má wo mi ràn ah, ọmọ ẹgbẹ́ ẹgbà mi. olórí ó yá ẹ fàṣẹ sí wípé kí n lọ lọ́kọ láyé. ayé làgbé níwọ̀n ìgbà tí ìwọ àti èjì okú tí ẹ ò bá ti lè fi ìmọ̀ ṣọ̀kan lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kò sí ohun tí lè lè ṣe sí. olórí gbogbo ilé tẹ́ bá kọ̀ tẹ́ fàṣẹ sí èmi ayé là gbé màá fi àṣẹ sí fún ara mi màá lọ ní ọkọ láyé. àá ẹgbẹ́ gbòhùn àyámọ̀ kọ ayé là gbé o ayé là gbé tẹ ojú gbogbo wa mọ́lẹ̀ nínú ẹgbẹ́ yìí àà kò tẹ̀ wá sápọ̀nlé kankan fún lórí iwájú olórí náà ló ti ń yọ fandafanda báwọn olórí ẹ̀ sọ sí ni àjọbọ̀jù yan ìyè ni olórí ẹ fi ayé làgbé sílẹ̀ ẹ jẹ́ ó tẹ̀fẹ̀nu rẹ̀ ẹ ṣebí gbogbo wa la mọ̀ wípé ẹni tí ó bá ṣe ohun tẹ́nìkan ṣe rí dandan ni kí ojú rẹ̀ rí ohun tí ojú ẹnìkan kò rí rí gbogbo wa la sì mọ̀ wípé ẹni tí ó bá kọ etí ọ̀gbọ́n sí ilé yìí ó ní ohun tójú irú wọn ń rí ẹ fi ilẹ̀ jẹ́ ó mọ̀ lọ ọ̀họ́ àjọbójiyàn yé ni. àbálẹ̀lẹ̀ mélòó ọ̀run. ẹ fayé làgbé sílẹ̀ ẹ wà tó ní lóǹtì tó fẹ́ mú kẹsẹ̀ òsì bẹ́nu ẹja gba ìwà lọ́wọ́ ẹ̀ ká sọ́dọ̀ bùrẹ̀ wa. ẹ wọ ẹ má gbẹ wà lọ́wọ́ rẹ ẹ kàn ṣàánú mi kó kàn tiẹ̀ gbọ́ tèmi padà ní ẹ ṣàánú mi olórí ẹ. àjọbọjú yan èèyàn yìí. àwa lélẹ́ mẹ́rin ọ̀rọ̀. ẹ filẹ̀ mo jẹ́rìí ẹ̀ kò jẹ́ dáṣọrú rẹ̀ fèrò àmọ́ tó bá ti wá ní lọ́kàn láti lọ fẹ́ ọkọ nílé ayé ẹ filẹ̀ ẹjọ́ fọkàn kó dé diri wọ́wọ́ kó bẹ̀rẹ̀ sí ní tọ̀lé. àjọbọjú yan ìyè ni. àwa eré rẹ̀. àbí sẹ́yìn náà rí abẹ́rí sódì ìgbà tọmọ owó bá pọ̀ ọmọ alágbẹ̀dẹ kó tó gbẹbọ ni. mi mi ìmọ̀ kankan pẹ̀ mi mi mọ̀. ọmọ ọmọ èmi mo rè kí ẹ síbẹ̀. dadi gbogbo ẹ náà ni ẹ máa rí èmi trust yín mo dẹ̀ mọ̀ wípé ẹ máa ṣe òun náà ni mo ṣe wá síbí ẹ jẹ́ ká fáwọn tìyàn òun yẹn sílẹ̀ báwo lẹ́yìn ṣe máa ṣe tó máa fi yàgò pẹ̀lú wọn tó máa fi ọkọ tó yẹ kó fẹ́ ń bì ó ní solution solution ti fojú hàn níbi tó gbé fojú hàn náà ni wípé kò ní lọ́kọ láyéláyé inú ayé yìí ni yóò wà wọ́nà tí ó fẹ́ padà síbi àwọn tó ṣàdéhùn fún tó yé yín níbi tí ó ti lọ́kọ nù bọ́ bá dàn wò inú ayé yìí gbẹ́ngàn bá dàn wò èèyàn mọ̀. àbàbà ti dáàdì dáàdì dáàdì kò lè yẹn ò lè pọ̀ síbi wẹ̀ náà mọ́ gbogbo kan náà la mọ̀ pé tó bá ń ṣẹlẹ̀ eh, solution náà la máa ń wá sí wọn náà ló jẹ́ ká dọ̀dọ̀ yín Eh, <laughs> èmo òdèmọ́lá ọ̀rọ̀ rẹ̀ yé mi èmi ń yọ síbẹ̀ ìwọ ń yé mi sípò wà ní tí ò yọ mo yọ yọ wà ní. sórí bó o bá gbọ́ tọrọ tèmi ò sọ fún ọ ọmọbìnrin tó mú wáyé ẹrù tó ga jù ọ lọ ni o jẹ́ kọ́ ọmọ burúkú ọmọ ọba kejì rẹ̀ lọ kó o lọ rí wáyàwó mi tó fi ṣáyà sílé àmọ́ bọ́ ọba tẹrí sórí tọ́ ọba tẹrí sí sọmọ pọ́ọ̀pá lórí rárá sọmọ pọ́ pa lórí ibi tó ti bẹ̀rẹ̀ sí ní pa lórí nu jẹ́ kó lọ lọ rẹ̀. kò lè lọ kò lè lọ tó rẹ̀ mo ṣe wọn mo trust yín dáàdì. ọ trust ta nù lọ́dọ̀ mi lọ́ọ́ ti bá yí ara rẹ jẹ́ dúró àwọn bàbá wa tí wọ́n ti kú sọ́run ṣé wọn ò ní béèrè báwo mo ṣe tọ́jú yín sí àní kan ò dá kò sì wàá múra kankan kan bí adigbá oní kò lè lọ bẹ́ẹ̀ báwo ni ó ṣe lọ kí ni kí n sọ fún àwọn bàbá ńlá wa abáyé rẹ bàbá jẹ lójú mi àjẹ́ ọgbọ́n kí gbogbo rẹ̀ fọ́ lójú kóun náà mọ̀ ti ń rùn. Ah, ẹ sà ẹ wo bí. ẹ kí ni inú mi dùn wípé ọmọ inú ilé mi ni o mo dẹ̀ mo gbọ́ gbogbo ìtọ́ta tí ń gbọ́ bọ̀ kó tó di pé wọ́n bí àwọn bàbá bàbá bàbá bàbá tó fàṣẹ ilé ìnáwó wípé láti ìbẹ̀rẹ̀ pẹpẹ wa kò sí ogun tí wọ́n gbé dé ọ̀dọ̀ àwọn baba ńlá wa tí àwọn baba ńlá wa ò ṣe o ṣé bẹ́ẹ̀ mọ̀ wípé àwa ló máa fìdí pọ̀tẹ̀ múlẹ̀ bàbá iwájú ogun ẹ̀yìn ogun inú ilé wa náà ń pè bẹ́ẹ̀ ah. ẹ wo bí ẹ ṣẹ́ gbogbo ogun ẹ pátápátá láṣẹ wo lẹ ní. Dèmọ́lá ẹ má jẹ́ kó wá dorí ti yín káwọn máa káwọn yìí kílẹ̀ fẹ́ káwọn èèyàn máa sọ́n gbòòrò pé ẹ ti wá dorí ti ti ń sùpẹ́ ilẹ̀ ìdílé mùsùlùmí pé ẹ wàá mọ̀ kíní ìṣe mọ́ àbí kọ̀kọ́ ẹ gbogbo yẹn máa jọ lójú àwọn èèyàn nìyẹn. Dèmọ́lá ah, ẹ sà ẹ má kíní stain orúkọ yín o. ìtàn ló pa yìí àmọ́ tàn dáa bí tàn ò bá ní pọ ọmọ onítàn lára tí ò ní fọmọ onítàn sínú ìgbèkùn ọ̀rọ̀ tó sọ yìí kò gbọdọ̀ dórí mi kọ́ bàjẹ́ lóòótọ́ àwọn alálẹ̀ ò béèrè sọ wá lè dorí akáyìn tọ̀dọ̀ mi lóòótọ́ kàkàrà òde kù. ẹyin náà ti rí. àwa nígbà ayé alẹ́ bí oṣù ni wọ́n sì ń kan sí inú agboolé wọn kò tí kò rí bẹ́ẹ̀. àmọ́ lórí tata adé yìí a jẹ́ pé ìrókò ti wó sílé agbẹ́dọ́nù iṣẹ́ di ṣíṣe àmọ́ yóò ná ọ̀pọ̀lọpọ̀ owó torí tẹ́bọ̀ tó oògùn ńlá sí i. adati ẹyin ọmọ wọrí tó bá jẹ́ sító owó kékeré nìyẹn ah ah eh, oh, oh my dear congratulations fọkànbalẹ̀ ṣó ti bọ̀ balẹ̀ sọ kò ní tọ̀ lé mọ́ kó náà sọ̀rọ̀ rẹ̀ kó sọ̀rọ̀ rẹ̀. omi o ọ̀tọ̀ o àgbá o ọmọ wáyọ̀nì wáyọ̀nì wáyọ̀nì kówó sí ìwọ ọmọ wa rí sọmọ wípé nígbà tí ojú pọ́n igun níjọ́ kìíní àná ìwọ ló ṣàgèdè fúngún tójú òfin pọ́n igun mọ́ nígbà tí ojú pọ́n àkàlà ìwọ ló ṣàgèdè fákàlà tójú òfin pọ́n àkàlà mọ́ ire mi dé ìnimọ̀ mú wáyìí torí àgbẹ̀ tí ń sunkún kánú gbọ́ kágbẹ́ má sunkún kánú gbọ́ mọ́ kálukú tí ń sunkún kájù kó má bàa sunkún kájù mọ́ kí gbogbo ẹgbẹ́ ìyá ó lè rí mú mi nú oko ìnimọ̀sánmú ìrẹ̀ mi dé wà ẹ̀gbọ́n ń wá bá jíjà lórí kí ìrẹ̀ mi dé kí ìṣòro tó gbé wá bí kó lè lọlé pẹ̀lú ìdáláre kóhùn lè yín fa kẹ́mi lè yín Elédùmarè kí n sì tún yẹn yín náà èmi awọ bí oṣù ni awọ àdàgìrì èmi afàgìrì àdàgìrìgìrì rẹ bí ìjà ìrẹ̀ mi dé o ìrẹ̀ mi dé o ìrẹ̀ mi dé o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 dadi kí ló ṣẹlẹ̀. ayi ba gẹnẹgẹnẹ bi tẹgbẹ ti lọ wọ wọlọ ayi kò ba jẹjẹjẹ ti lọ wọ bàtà olórí bá fọmọ lẹ́yìn ọbàtà yéé ìwọ dìde má lọ má lọ má lọ má lọ má lọ ìwọ má lọ báyìí. yẹ tètè má lọ má lọ má lọ má lọ. sọ̀rọ̀ tó kọ́ mi sí sọ̀rọ̀ tó kọ́ mi sí. ẹ̀pẹ̀lẹ́ dárí dárí. yẹ mo mo sọ̀rọ̀ sí fún ọ. ẹja má lọ yẹ ẹja má lọ. ìjà ìjà ìjà mi ìjà. ẹja lọ ni yẹ ẹja lọ yẹ ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ ẹja má lọ sẹ. ìwọ lọ kọ́ mi sí kini. ẹ̀pẹ̀lẹ́ mo sọ̀rọ̀ sí fún ọ. ẹ̀pẹ̀lẹ́ mo sọ̀rọ̀ sí. yẹ yẹ ọ̀tàgbà ọ̀tàgbà ọ̀tàgbà ọ̀tàgbà ó dé tàgbà gbà yẹ. Eh, ẹja lọ lé ẹja lọ ẹ pẹ̀lẹ́ sá dádì. tọ́lá pé tí mo bá délé wọ lọ́fà kí ni. ẹ máa délé ẹ máa délé dádì. ẹ máa délé. mo really appreciate gan. ọlọ́run ló ní gbogbo ọpẹ́. kò síbi tí a ò tí ì dé hmm. ẹ wo. torí pé òun mọ títóbi tó ọlọ́run rẹ ṣe ń sáré káàkiri bàbá tí ọlọ́run bá fẹ́ ṣe nǹkan máa ṣe ni ní àṣepé òun náà ló sọ fún wa ó ní nínú ayé a máa rí pọ́njú ṣùgbọ́n ká tújú ká torí pé ọlọ́run ti ṣẹ́gun ayé ògo ni fún ọlọ́run wa ọ̀rọ̀ sista kéré gan nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ wọn kéré gan ṣe gbọ́ mi sà ẹ jẹ́ ká wò ó ká tó ṣe deliverance fún wọn láàrin ọjọ́ kan ọjọ́ ọ mọ̀mí ká tó ṣe deliverance ẹ̀ẹ̀kan ẹ̀ẹ̀kejì ó wá pẹ́ ju ẹ̀ẹ̀mẹ́ta ẹ̀ẹ́ rí i pé ògo máa jẹ́ tọ́lọ́run lórí wọn. Hmm, kò sí problem. sáré gan ni mọ̀bítà ti dé o hmm. gbogbo mẹ́rin àgbáyé láti wá solution dé o <laughs> ọkọ tẹ sọ yìí ó fi hàn wípé ìgbàgbọ́ yín ò tí ì múlẹ̀ tó nínú Kristi bíbélì sọ wípé ẹ wá ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a di ẹrù wíwo lé lórí sọ̀rọ̀ mi yẹn sà ó ní ẹ wá Kristi wá òun á dẹ̀ òun á fi ìsinmi fún ọkàn yín ẹ ò understand ẹ jẹ́ kí sista wá síwájú Olúwa ẹ jẹ́ kó wá síwájú Olúwa tí wọ́n bá wá tá a ṣe deliverance pẹ̀lú wọn láàárín ẹ̀kínní ẹ̀kejì kó tó di ẹlẹ́ẹ̀kẹta mo jẹ́rìí onílé ọlá ẹ ò understand sà ọba wọn bá máa tú wọn sílẹ̀ ẹ ṣe mo appreciate gan ẹ bá mi bẹ̀rẹ̀ àdúrà lẹ̀ so a máa dé látọ̀la lọ látọ̀la lọ ah, kò sí problem kò sí problem ọlọ́run kó wà pẹ̀lú yín sá ẹ bọ́ ọlọ́run pàdé o ẹ bá mi káwọn náà. agbára agbára agbára tó jà agbára lọ. kò ságbára tó dàbí ti Jésù kò ságbára tó dàbí ti bàbá kò ságbára tó dàbí ti Jésù agbára agbára tó jà agbára lọ. abisari gbàdúrà sọ fún Ọlọ́run wàá gbé orúkọ Jésù lẹ́ẹ̀kan iná Ọlọ́run ìlàjà lẹ́ẹ̀mẹ́ta wàá pè é náà wàá sọ wípé gbogbo ibi tí ogun gbàjà ayé ṣe ta ire mi dé iná ọlọ́run ẹ̀láìjà ó yá sọ̀kalẹ̀ kó jó wọn run àdúrà. orúkọ jésù ní orúkọ jésù iná ẹ̀mí mímọ́ o iná ẹ̀mí mímọ́ o iná ẹ̀mí mímọ́ o bàbá bàbá. ọlọ́run àwọn ọlọ́run ọba àwọn ọba gbogbo àwọn ogun. gbogbo ibi tí ogun gbàjà ayé ṣe ta ire mi dé máa lé bó ṣe ń tẹ́lẹ̀ à ó yá iná jó wọn run iná jó wọn run hinojumanu hinojumanu hinojumanu ayayi ye sɔyinɔ kan de a b'a to n jɛ mi ni. àjọbọ̀jì yẹn yẹn ni. àwọn lẹ́lẹ́mẹ̀rẹ̀ ọ̀run. èjì òkú kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló fa ìpè òjijì. àtolórí àtọmọ ẹgbẹ́ ẹ ò fura. ìfura ìfura pé kí ni. èjì okú ó jẹ́ tètè sọ̀rọ̀ kí a má bàa finá sórí òrìlé sùn ní báyìí o. gbogbo yìí ti sùn gbàgbé àtolórí àtọmọ ẹgbẹ́ ẹ ti rọ̀ mọ́dì gbàgbé. àádà èjì okú ó jẹ́ ṣọ́ ara ẹ ṣọ́ ara ẹ kó ṣọ́ ẹnu ẹ kó má bàa fi ẹsẹ̀ sílẹ̀ kó lọ́ọ́ fi ẹnu kọ́ ṣàkátà pàrọ̀ alágbàlagbà síntọ̀ á dáa kó o sojú abẹ́ ń kó ohun tó bá ṣẹlẹ̀ ni kó o sọ fún gbogbo wa. sẹ́yìn ò rí wípé ọ̀rọ̀ àjọsọ wa àtàjọmọ̀ wa ó ti fẹ́ yí padà ni ẹ wò sẹ́yìn ò pé ajé làgbé ti fẹ́ rí ìtúsílẹ̀. ha olórí ayé làgbé ò máa gbọdọ̀ rí ìtúsílẹ̀. torí wọ́n ní ẹ̀tẹ́ awo òun lẹ̀ ní ọ̀gbẹ̀rì. olórí ẹ jẹ́ ká parapọ̀ lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀n ká tara ṣàṣà tẹ̀lé ìjì òkú lọ gba ayé làgbé padà kí ló ṣe gbogbo yín ṣé ẹ ò ríran mọ́ ni ṣé ẹ̀yin ò rí pé ilẹ̀ mímọ́ láyé là gbé wà ẹ̀jẹ̀ ṣọ́ra yín kẹ́ ẹ má dánwò kẹ́ ẹ má bàa fi ara káṣá Elédùmarè. ṣébi tẹ́ fẹ́ bá yọ sí mi rèé àtolórí àtẹ̀yìn ọmọ ẹgbẹ́ ibi tẹ́ fẹ́ bá sí mi rèé ó ti wá yé mi o torí pé wọ́n ní tó bá kọjú sí ẹ kó o ta tó bá kọ̀yìn sí ẹ kó tá tó bá ti kù wọ́n nìkan kó tẹ́rù ara rẹ pa èmi èjì òkú mo tó da ara mi gbé. má dọ̀wọ̀ má dọ̀wọ̀ rárá má gbìyànjú ẹ̀ ọ̀ gbọ́dọ̀ lọ́wọ́. ajọ́ bó ti yàn yẹn ni àgbọ̀lẹ́lẹ́mẹ̀ ìrọ̀rùn agbára èṣù wà agbára ọlọ́run dúró o àrẹ́lú Holy Ghost fàyà Holy Ghost fàyà Holy Ghost fàyà Holy Ghost fàyà Holy Ghost fàyà Holy Ghost fàyà Holy Ghost fàyà ìrúdé ẹ̀yà jùdá ìrúdé ẹ̀yà jùdá alágbára bí àrá òwe ẹ̀yà jùdá kìnìún ẹ̀yà jùdá alágbára bí àrá òwe ẹ̀yà jùdá kìnìún dé ẹ̀yà jùdá kìnìún ẹ̀yà jùdá bí yàrá òwe ẹ̀yà jù dáa. kìnìún dé ẹ̀yà jù dáa. sínú rẹ̀ ó fi ìdílé sílẹ̀ lọ́lọ́kùn ó sì gbé kalẹ̀ lọ́wọ́ àwọn ìṣòro ni tani yóò gbúdọ̀ tó yà lọ tàbí ẹni tó nínú rẹ̀ ẹni tó gbé kalẹ̀ àwọn fún ẹni tó gbé kalẹ̀ sókè sásán tí kò sì búra ẹ̀ tán Holy Ghost wọ́n ní tá a bá wí fọmọ ẹni a gbọ́ a bá sọ̀rọ̀ fọmọ ẹni a gbà àwí ìgbọ́ àfọ̀gbà ló ń padà tí ká àbámọ̀ bọ ẹnu. èjì òkú ìwọ arẹwà láàrin àwọn akọ wúrà ẹ̀ gbogbo ohun tó sọ ara ẹ̀ dà ṣé o ti gbàgbé ni pẹ́lẹ́dùà yìí ló fún ẹ lẹ́wà ó fún ẹ lọ́gbọ̀n ó tún wá fún ẹ lágbára ó wá lọ gbé kojú olódùà láti bọ́ lọ́run jà wá gbọ́ o wo gbogbo àwa tá a wà ń bí atakọ o atabo arẹwà ni wá a ò dẹ̀ lè bá òbúrẹ̀wà kankan ṣe nítorí pé bó ṣe wà yìí ó ti dẹ́ni ẹ̀kọ́ ó ti di ẹni àìjírí ó ti di ẹni àìjíkọ̀ a dẹ̀ lè bá ẹ ṣe mọ́ torí pé ẹni tẹ́lẹ̀dùn àbá ti bínú sí àwa náà ti bínú sí i a lè ní nǹkan kan ṣe pọ̀ mọ́ nítorí náà a fẹ́ ẹ láàrin wa mọ́ a fẹ́ mọ́ a fẹ́ mọ́. Ah! Ah! hello my son how are you. Bye. ah ah ó ga o lẹ́tí múra ah ah oh God. jù <laughs> hmm? ah ah oh God. I want wọ́n pè yín fún birthday gan <laughs> ṣé ẹ ti múra ju wọn lọ bá. kí ló ṣẹlẹ̀ ah ẹ̀wọ̀ ẹ̀ dé nìyẹn ẹ jẹ́ kọ́ wọ́n mi múra o ọ̀rẹ́ ló ṣe bẹ́ẹ̀. ó ga best friend ẹ̀ first. Hmm. Yeah. yá ẹ jẹ́ kí n yà ẹ́ hmm. ó yá. Yeah. Yeah. Post now. Yeah. Cheese. Yeah. Yeah. That's my baby. That's my boys. Yeah. post, post, post. That's my boys. <laughs> oh yeah. Yeah. Hey, me at see no. Okay. Yeah. Okay. Mm. Äh. Mm baby. Yeah. Mm-hmm. Cheese. Cheese. Cheese. Cheese. Cheese. What is so doing? okay. Mm. Love you then. Darling. Mm take care right no problem oh invite him anyway I tell him. ẹyin lẹ sọ pé ìlọ. àbí yà dára bàbá dára kò má bá mi ṣọmọ mi ah, ẹ má yẹ and kankan ojú ẹ ń bẹ o àwọn yes. Yeah. Stand up end up for the champion. Ìfẹ́ ọkàn mi mo rò mí. Ìfẹ́ ọkàn mi mo rò mí. Ojú kan ládàá ní tó fi ń roko àròjẹ. Àròjẹ. Èyí tó ní méjì ó ti di ìdá. Èyí tó ní méjì ó ti di ìdá. Kó má má kú o. Wọ́n dájọ́ ìgbéyàwó láǹtètè ó ń sáré kí àgbo ọmọ olóhun tó bá ti yá kan kì máa í pẹ́ mọ́ òun wa ní láfi ń kẹ́ ìfẹ́ ọkàn mi mo lóhùn mú. rọra ṣe é ojú kan làdá ni tó fi ń roko àròjẹ èyí tó ní méjì.